بالله من الشيطان الرجيم فاقطعوا جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعلم يسارعون في الكفر من الذين قالوا والذين قالوا آمنا بأقوالهم ولم تؤمن ولم تؤمن قلوبهم ومن سماعون لقوم آخرين وليأتوك وحملون لكما من بعد مواضعه يقولون إن يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروه وإن لم تؤتوا فاحذروه ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي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 تفسير القرآن العظيم في عمل كان على رمضان غاي من رمضان في لسالة هذا الله عز وجل في أشق السياسة قال قمت أن يوصفها أي أمر أتمنى أستغني àbí thirty eight náà ni after noon ọlọ́run bá ń sọ nípa àwọn oníwà burúkú amúkan mọ́ta àwọn kí olóhùn tó kígbe lẹ́nu pé àwọn olè sọ̀rọ̀ wọn ni ọlọ́run bá ń sọ nínú àwùjọ àárín gbogbo ẹni tó wá ṣe pé ọfẹ máa ní arégbèsí ọfẹ máa jẹun kò fẹ́ iṣẹ́ ṣe tó pé àti kó máa gbé nǹkan oní nǹkan iná ni iṣẹ́ tó ń fẹ́ máa ṣe ìsìláàmù ọ̀yọ́rọ́ sí gẹ́gẹ́ bí jẹ́ ọmọ ènìyàn náà bí kò ṣe yọrọ sí i òkè tí wọ́n gbé nǹkan rẹ̀ ó ṣe lọ kí nǹkan ìran mọ inú rẹ̀ ò ní dùn kódà lẹ́yìn ìgbà tí mo yọ̀ wá kan nípa wọn ni wọ́n ní ìkẹ́sìn sí àwọn ènìyàn ìlú bí ọmọ pọ̀sẹ̀tì àwọn ènìyàn tí kì í fi ṣe pé gbogbo wọn ní nǹkan yẹn ṣẹlẹ̀ sí ẹnìkan ló ta mú nǹkan tó yàn wá àmọ́ tó wá ti di pé wọ́n jí nǹkan pé gbogbo ẹni tí ó mọ̀ nípa rẹ̀ yóò mọ̀ pé àbí lágbájá ni ẹ̀wọ̀n ni yìí tí tí wọ́n rí yìí tí èso òun ló gbé kiri yìí tó náà ni olè tí òun gbé nǹkan ní nǹkan aburú tí ń bẹ lábẹ́rẹ̀ ọ̀pọ̀ gan ọkọjá nǹkan tí ìrìn jí gbé lásán yàtọ̀ pé yàn án dá ìbànújẹ́ lẹ̀ fún ẹni tó ní nǹkan àwọn ọ̀rọ̀ nínú tó ń wọ́n máa ṣe pé tí wọ́n máa ń ṣe àwọn àlàyé rẹ̀ ní orí pé ah, ìtọ́ burúkú ni olè jíjà ọlọ́wọ́n bá wá sọ̀rọ̀ nípa rẹ̀ kíkẹ́ kí ẹ máa gbé nǹkan ní nǹkan kò dáa olúwa ní àwọn ìlú láì lọ ṣètọ́ lọ́ọ́ والشارق والشارقة فاقطعوا أيديهما جزاء لما كسبا نكالا من الله والله عزيز حكيم قل وأن والسارق اقلتم جليل والسارقة الجدر طولا جليل ọlọ́run bá kọ́kọ́ mú sáré kò wá sí ní torí pé iṣẹ́ òun ọkùnrin lè máa pọ̀ jù mẹ́ olè jíjà ọkùnrin lè máa pọ̀ jù ọkùnrin ló jáde ní obìnrin náà lè bá tọ́lọ́ lè jáde ní nínú Islam olúwa ní ìjìyà tí wọ́n jẹ lórí nǹkan oní nǹkan tí wọ́n gbé pàpẹ̀tọ̀ ìwú àìdíyà ọmọ ẹgbẹ́ wọn ní ọwọ́ ẹgbẹ́ wọn ní ọwọ́ àwọn méjèèjì ẹni pé ọkùnrin ló jáde ní ẹgbẹ́ lọ́wọ́ obìnrin lòun náà jáde ní ẹgbẹ́ lọ́wọ́ nínú Islam ẹ má wò pé ah, obìnrin lòun ìdájọ́ ti ọ̀ yàtọ̀ ló wà ní kó yàtọ̀ jẹ̀dá ń bí máa kẹ́tàbà olúwa bí wọn lọ́wọ́ yẹn ló ń jẹ́ ẹ̀san ìjìyà tẹ́tí ṣe nàkẹ́lá nínú wọn ìyànilátọ̀dọ̀ ọlọ́run tó ní kí wọ́n jẹ padà tí wọ́n bá tẹ̀ wọ́n. wàlúwàhùn àdìgún hakim tí wọ́n bá ní èmi ní ọba ọba kàyàkàyà ọba abiy hakim ọba ọ̀jọ̀gbọ́n yẹn ni pé èmi ni mo mọ ìdí pàtàkì tí mo fi ní kẹrin gbé ọwọ́ wọn ni. ابن مسعود هو ان قراءة فتنقل قراءة شاذة قل فقطعوا أيمانهما ẹjọ́ àìmá ní ìmọ̀ yẹn ní pé ọwọ́ ọ̀tún ní kẹfì bí wọn ní ọwọ́ tó wọn ní kẹrọ àyẹ kẹrọ àti ṣáàzà ni yẹn ní pé kẹrọ àti ṣùgbọ́n ní màsán olùdọ́gba gbọ́ látọ̀dọ̀ ànẹ́bí tó mọ́ ìṣọ́lá tí kì í ṣe mùtàwá fẹ́rọ̀ tó jẹ́ mùtàwá fẹ́rọ̀ ni pásítọ̀ yú àìdíyà òhunà tó nínú ṣẹ̀ríà kì í ti pé ọkàn jẹ́ tó bá wù yẹn lásán àwọn kọ́lẹ̀ kì í ṣe tó mú olè yóò gé lọ́wọ́ o ike ọwọ́ rẹ ti ọ ọya gbé ọwọ́ rẹ kalẹ̀ ìrọ̀ o tí ọba mú olè èèyàn wà fà lọ gbọ́dọ̀ ìjọba ni kódà kó jẹ́ pé ọmọ èèyàn lọ́mọ fún wa ní ọmọ olè tó bá kó ọmọ èèyàn lọ́jà lè ó lè mú o kàn ní oògùn lọ kódà kó wá ṣe pé n tó gbé nǹkan yẹn bí wọ́n ti ìtúrẹ́kọ́ bí gbéyàn lọ́wọ́ torí kéde pé èèyàn kàn jalè wọ́n kàn sáwọn gbé lọ́wọ́ báwọn náà ó tún ní dédé tí nǹkan yẹn gbọdọ̀ tó ẹni tí ó wọ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ní ìsìn wọ́n ń ta ṣọ́ọ̀bù provision ọwọ́ rẹ̀ ohun tàndínì ohun búrẹ́dì ohun tíì ó ti lọ lè jẹ́ ẹ̀kẹ́ká mọ́ ilé ni ó ti ewu omi gbẹ̀yìn lọ fúnra tó máa gbé lọ gbọ́dọ̀ ìjọba pẹ̀lú lọ sí kọ́ọ̀tù kọ́ọ̀tù kan wáyé ìyá kan fún ni wọ́n lè ní kọ́lọ́ fún àwọn oṣù kan fún ní kọ́lọ́ tó ìbòmí kọ́ọ̀tù lè ní kẹ́ fún ní ẹgbà ẹgbà pọ́ọ̀tù tó lápòjú mi. àmọ́ tó bá ti wọ́ọ̀tù lè gbé ìdánpẹ̀ ní rọ́bọ̀ ẹ̀dín tó fi wọ́n ti rẹ̀ tó àwọn oríṣiríṣi náà ni ọwá ní orí rẹ̀ àwọn míì ní dẹ́rẹ́ àm mẹ́ta ni pé tó bá wọ́n ti dẹ́rẹ́ àm mẹ́ta tó àwọn míì ní pé dẹ́rẹ́ àm mẹ́rin ni tọ̀wọ́ ètò ìrìnlẹ̀ jù òun náà ni dẹ́rẹ́ àm mẹ́ta náà ni tòun tí dẹ́rẹ́ àm ní sí ọmọ nǹkan bíi bóyá ní kálí bóyá ní one twenty thousand naira náà ni ìṣe ẹ bá jí bí báwọn tí ìbá tí one twenty thousand naira lásìkò yìí là ń sọ turu ẹni yẹn wọ́n fẹ́ wá ìdí àtọ́fọ́ ni àwọn tó bá ti kọjá one twenty thousand àbó tí one twenty thousand ìsinú òfin Islam òun náà ni kí wọ́n gbé ní ọwọ́ tó ibi tí wọ́n ti gbé òun náà ni tó ń jẹ́ ọrùn ọwọ́ rẹ̀ bí tó máa ń fi aago sí kìí ṣe ìka rẹ̀ ní wọ́n gbé kìí ṣe ọmọ níka ọrùn ọwọ́ ni náà ni wọ́n ti gbé e tó eléyìí ni òfin ọlọ́wọ́ bá tó jẹ́ ìjìyà ẹni tó mo sọ lẹ́gbẹ̀ẹ́ tó ní ẹ̀bá ohun tí ń lábẹ́ olè jíjà tó ó lágbára iṣẹ́ ẹnìkan tó ń fi ọdún tó ń ṣe wàhálà tó ń ṣe wàhálà rẹ̀ wọ́n sì dé lọ́kàn ọ̀dájú ń bẹ níbi olè jíjà ọ̀dájú ń bẹ níbẹ̀ àìbẹ̀rù ọlọ́run wà níbẹ̀ tó àìbẹ̀rù àtibọ̀tán tó ẹ̀mí líle káyọ̀ ọmọ pariwo ó lè lé ibú ní kò ní dá fún un nígbà tó ẹ̀rù ìpè kò ní bà lẹ́yìn tí ó ń jalè bákan náà ara burúkú mẹ́mẹ́ ni pé bá ṣe pé èèyàn márùn-ún náà bá tẹ̀ ẹ́ lè gbé ìgbé nǹkan yẹn lẹ́yìn ẹ tó ní nǹkan yẹn gbogbo wọn ni wọn ò ní mọ́ bó ti dájú pé ẹnìkan náà ni yóò jí nǹkan yẹn gbé tó ara ti bẹ níbi olè jíjà iná nìyẹn yóò kàn tó ní nǹkan yóò kó sínú ìbànújẹ́ tó ọlọ́ọ̀dì gbé irú àwọn ìjìyà yìí kalẹ̀ ọlọ́wà ní. فمن تاب من بعد ذلك من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم فمن فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير àwọn tí ó máa ń ja olè kí ni nǹkan tó máa ń lé ènìyàn nínú olè jíjà ojú kòkòrò òun làkọ́kọ́ ojú kòkòrò òun ò níṣẹ́ òun ò ní nǹkan o ti fẹ́ ní bí nǹkan yẹn kó di tiẹ̀ ojú kòkòrò ẹni bá lé kòkòrò yóò jalè bákan náà tí o bá bẹ̀rù ọlọ́run ọba àìbẹ̀rù ọlọ́run máa ń di kí òun jẹ oyè bákan náà àwọn ẹgbẹ́ tí wọ́n bá ń kọ́ àwọn tó bá jọ ń kóra wọn káàkiri tí wọ́n bá ń bá àwọn olè lérò ìfẹ́ ayé ìfẹ́ ayé tí ẹ̀mí ọ̀gá nípa ayé àwọn ọmọ èèyàn jáde ẹlòmínú ti kò ní iṣẹ́ kò síṣẹ́ kankan àmọ́ fẹ́ lo fóònù fifty thousand ọ̀rẹ́ lo fóònù hundred thousand yóò fi pé ọmọ wa nǹkan tí ó máa ní káàkiri tó fẹ́ ọfẹ́ ọfẹ́ ọ̀nàfẹ́ ọ̀nàfẹ́ ti dáadáa ọ̀nàfẹ́ kan lo fóònù lo fóònù tó gbogbo nǹkan báyìí bákan náà àìmọ̀ ọmọ ẹni tí yàn ń ṣe àìmọ̀ ọmọ ẹni tí ń ṣe ìyá rẹ̀ ò ní nǹkan kan bàbá rẹ̀ ò ní nǹkan kan níta bàbá yẹn ibi tí wọn ò dé ní wọn fẹ́ máa dé wọn ò sì kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ní máa ń gbìyànjú táwọn òbí yẹn ò dé kódà tó tó ń jẹ́ àpẹẹrẹ fún yẹn tí a kẹ́ sí báwọn bàbá yẹn òdì ní kankan ìyá yẹn òdì ní kankan a ò mú ah, ju ẹ̀kọ́ ẹ̀wù tó padà dé nì. àmọ́ ẹni tó mọ̀ wọn rẹ̀ ìyá yẹn òdì ní kankan bàbá yẹn òdì ní kankan òun sì fẹ́ ṣe jẹ́ pé òun ju nǹkan òun tó máa bọ́lá sí ọ̀padà máa ọmọ rẹ̀ já òun ìyẹn ni wá jẹ́ kó lè láti ṣe kéré tí ẹ bá ti rí àpẹẹrẹ ojú kòkò lára ní ké tí o sì máa jẹ́ kó rẹ̀ àbí àìfẹ́ jòkó jẹ́ lára ní ké tí ọmọ jẹ́ kó rẹ̀ fi káyẹ̀ mọ́tò lè kó o ìṣe ọba fi lé ọ lọ́wọ́ náà ni kò mójútó tọ́. ọlọ́wọ́ ni tó bá ṣe tán láti túbá kó níbi olè jíjà nígbà ní gómìnà yìí lẹ́yìn ìgbà tó ṣàbòsí tó ní olè jíjà àbòsí ni nǹkan ní nǹkan ló ń mú òun títí ẹ̀ àbòsí ni wà á fìlà hà kẹ́mi ni wọ́n ṣe dáadáa bóyá ẹ̀ fún wọn ṣe dáadáa wọ́n lọ dáhùn tó ń padà sẹ́ni tó ní ìgbé á sọ rí ẹ̀yìn ìdílé kan tẹ́ wọ́n ní níjú orí mi tó lọ ọdún kan ni mo jí gbé o tó nǹkan yín rè àbí orí nǹkan yẹn mọ́ òun yín rè tó ìyẹn ti dáadáa lọ ní ti ẹ̀tọ́ rẹ̀ ọlọ́dẹ dá padà tó tó bá dá padà ó padà dá padà ní ògùn ìyàwó ìyá náà náà lẹ́sọ̀ ọgbọ́n ọ̀sọ́dọ̀ ní ti máa ń ká nàlẹ́wọ́ ẹ̀ńdà àfíìsì mọ́bùlánà ẹ̀tọ́ bá ní àbòsí kan tí o ṣe fún ọmọ èèyàn kan ojú nǹkan rẹ̀ gbé tó kódà nígbà tó kí èèyàn sọ̀rọ̀ nǹkan tó bá wúlò fún ọ tó bá kò ní fún ọ ẹlòmíràn máa rò pé wáyà gbogbo àwọn ẹgbẹ́ àwọn yìí náà àwọn kan kí àwọn èèyàn máa ń dúró òun náà kẹ́lẹ́ rẹ́ gbogbo oúnjẹ kalẹ̀ ọ̀rọ̀ ìdíjẹ́ láì fi rẹ̀ wò tó ẹgbẹ́ tó wọlé kéwú àwọn òbí tẹ gbé láìsí fún ìwọ́dí ń gbé láìsí fún ọdún tó gbogbo ẹ̀ pátápátá ọyọ́ gbà nǹkan ìgbàlá nínú ìlú ìyáma àti tó dá padà àti tó kéré àti tó tóbi nínú ìlú gíga ìtí tọ́lọ́ wọn bá ní ìtẹ̀sí ń bẹ̀ mọ́mú nǹkan ní nǹkan mọ́jèlé nǹkan ní nǹkan kí wọ́n mọ́mú nǹkan ní nǹkan fún ní ṣe tiẹ́ tó nítorí wá ti ń jẹ́ kékeré ìyẹn tí ẹ bá ti kí mú tó bá jẹ́ sẹ́ni ní ọ̀dọ̀ ńlá fún ọ. àlẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìfọ́nà ní pé ayé jùlọ àwọn ayé láàrin lẹ́bẹ̀tẹ̀ lè sọ̀ kí gbogbo ẹran tó bá ti pé ọba ti kẹrẹ̀ wá dìvẹ́lọ́pù ẹran yẹn ń dìvẹ́lọ́pù pẹ̀lú owó haram àlẹ́kọ̀ọ́ fọ́nà ní pé fanáàrọ̀ awúlá bìbì iná náà ní ara yẹn yóò jó náà ní yóò jó náà ló fa ọgbọ́n ìgbà àti fáwọn ẹ̀rọ yẹn lọ ẹ̀dùn níjọ́ tí ẹnìkan wá fún ní nǹkan jẹ nǹkan tẹ́ni yẹn fún wá jẹ́ nǹkan haram ìbọn ti jọwọ́ bọ́ ọ̀nà fún abákẹ́ abákẹ́ yẹn lọ́wọ́ àrùn ó kọ́ bọ́ ọ̀nà fún ó sì pọ̀ gbogbo oúnjẹ tí ń bẹ́nu rẹ̀ nítorí ẹran ẹran bá ti kẹ̀rọ jẹra aláìsọ jẹ òní dúró lára mi tó kò dá kí ọmọ ìjà òye tó ìjà ọmọ tìyàn tìyàn lè yẹ ọmọ tìyàn tìyàn lè yẹ ó lè kú ebi ò lè pa ọ́ kú ebi ò lè pa yàn kú kódà àìrásọ ọ̀dọ́ kò lè pa yàn ọ̀tọ̀ ìfà ìmúnata ń ta ọmọ ní دابة إلا على wọ́ọ̀yì rìkùhà tí wọ́n ní kò sí dábàá kẹ́tí ní lórílẹ̀ ayé mo sọ pé ó jẹ ó kẹ́ lè pẹ́ kó tó dé àmọ́ pé òní jẹ ọ̀jẹ̀ tó wọ́n onídìí kan ọmọ rẹ̀ lè ń dín kò ní nǹkan gbé tòun àwọn mú wọn fún wọn á yọ olùkú yọ bí wọn lọ lọ́dọ́ láti ọbẹ̀ wọ bàtà ọmọ rẹ̀ lè dín bàtà kó ṣé òun bàtà ojú lọ́sẹ̀ òní mọ́ àbí bàtà ó ti jọ bàtà ó ti gbó yóò wà máa wá bàtà ẹni tó ń tó tuntun tó ń sẹ́nà ní kótó rí bàtà rà wọ́n wá kó wọ́n wá wọ̀ ẹ wọ̀ dájú ẹ wọ̀ dájú èkó ní nǹkan ọ̀ wá kó wọ́n wá lò tí wọ́n wá mú wọ́n wá lù ú olù òṣùmọ́ tó wọ́n dà ní ọwájú o mo máa nǹkan ní ìsìn kọ́lá ojú nǹkan ẹ̀ ní wọ́n rántí sẹ́ńtì ọmọ sọ̀rọ̀ bá rà káàkiri. tí ọmọ jalè ó lè ó ti ó burú gan àgbákò ni ọmọ orun tó dà ní ọjọ́ iwájú rẹ̀ mo máa ń kọ́kọ́ ti di olówó wò háyà ní ìsìn yìí gan ni àgbákò owó àmọ́ ńgbà tí wọ́n fi wà ní ọmọ ìtọ́rọ bára káàkiri ni òun tó bá rán sí ìsìn ní ọjọ́ mọ̀gàjẹ́ ṣe á ah, kẹ́lẹ́. inú ìlú ọmọ ìbàjẹ́ torí gbogbo àwọn tó sọ̀rọ̀ bára wọn mo mọ àwọn tó dá àmọ̀ tó dá àmọ̀ ìdí sí i mo ní lágbájá tí wọ́n sọ̀rọ̀ bára káàkiri àá ẹ̀wà àwọn tí wọ́n rántí ẹni àwọ̀tá yìí tí wọ́n sọ̀rọ̀ bára káàkiri àyè oṣù wa ní kò háyà owó ni ìnáwó kò dá gbogbo ìwà ìgbà ìpọ́njú rẹ̀ lọ́jà bó ti tó jẹ́ ń dán owó ọ̀rọ̀ sí náà ni. sọ̀rọ̀ ni ẹni tó bá wá túbá olùṣe dáadáa tó bẹ́ẹ̀ ṣe ẹ̀rọ padà ìgbà mímọ́ wọn ń gbé fún yàn láti dá ẹ̀kọ́ yẹn padà tó ní lẹ́tọ̀ tó wọ́n fi lánàá ní sáàbì kó ẹnìkan ń béèrè pé òun ti jí owó ọ̀gá àwọn mú òun ti kúrò lọ́dọ̀ ọ̀gá àwọn oníṣẹ́ àwọn ìgbà tó òun bá tajà òun ló ń jí ní owó ẹ̀sìn ìyá àwọn ìgbà wọn náà inú kò làwọn ti wá ṣe ní ìsìn mínísọ̀ ó kojú apẹ̀sílẹ̀ tí owó iye tó ń lò ó lọ́wọ́ ìpẹ́ yóò tó yóò tó five hundred thousand sọ tó bá yọ bọ́gà ṣe á ah, mo nígbà tí a fi ń kọ́ iṣẹ́ lọ́dọ̀ yín ìmọ̀ ìdí ní lówó tó owó yẹn kò fẹ́ dá padà fún yín tó bá mọ orú ọ̀gá tó ní ṣe àbí ṣe ẹ̀bẹ̀ yọ̀ǹda rẹ̀ fún yín tọ́jà bá lówó yọ̀ǹda tàbí ọ̀nà ẹ̀ná òfin náà wọ́n sì ní yọ̀ǹda gbàgbé nǹkan ni ọ̀yà mọ̀tẹ́ owó lọ sí i títí tó yẹ kó pé tó àbí tó bá wà lè sọ fún gàbá wọn tó wọ́n náà ti mọ ètò sí ọ̀pẹ àmúlò wá sí yọ̀ǹda àkájọ máa yẹ fún mi ọ̀nà táwọn ẹ̀rẹ́ tó dání àbúrò ní ẹ̀yìn náà lẹ́ni ẹ̀yìn náà lẹ́ni ẹ̀yìn náà lẹ́ni tó o pẹ̀lú kí tọ́wọ́dé yá ó dá owó rẹ̀ padà fún un ó ti kí lọ́dọ̀ ọmọ ọba yẹn náà wọ́n máa ń kọ́ ọmọ rẹ̀ lọ́wọ́ yìí ó ju amúdá fún ọmọ ọmọ tí dáadáa tí wọ́n á bomi ní ọmọ mẹ́ta ọ̀dẹ̀ ẹ̀ tó òun náà ló sì nílò tọ́ tòkí òfin lè firi lọ́dọ̀ ọlọ́run wa ní ogun yàrá sí àwọn tó ń gbà lẹ́bi ní àdìsí mọ́ńkálẹ̀ kà lẹ́bi wọn nípa kọ́bìlà àyà ليس فيه دينار ولا درهم ẹ̀sìn wọn dáwọ́ ẹ̀sìn wọn dá padà ìjọ́tọ̀ ẹ̀ ní rí owó ti dá padà mọ́ àlejò wa ní ìnáná yíyá àmàlì iṣẹ́ ni wọ́n mọ̀ bùjọ́rùn iṣẹ́ yẹn wọ́n gbogbo òun ẹ̀rọ ẹ̀wọ̀n ni ọ̀gá rẹ abẹ́rẹ́ tó dín wọn tó dín nǹkan rẹ̀ gbé rẹ̀ tiẹ̀ tó di wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbogbo ẹ̀wù ìrún rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbogbo máa gbóńtọ̀. bó ṣe gbogbo tẹ o fẹ́ fáwọn èèyàn sánà látara pé èèyàn jí nǹkan ní nǹkan gbé tó ọlọ́wọ́ ayẹ tó wá túbọ̀ báyẹn fàyín náà wá ayẹ túbọ̀ ayẹ túbọ̀ nígbà kú gbọ́ túbọ̀ rẹ̀ ìnà wọ́n á rọ̀ ní ọlọ́run jẹ́ ọba aláforíjì ọba oní ìtẹ́ àdàmúta ìlànà náà. ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعظم من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير الله أبالي ألم تعلم شيء òkúta ti mà wọ́n nẹ́bí anàmọ́ ẹlẹ́wọ̀n ní kùsànàwá ti wọ́n àwọn ìgbẹ́ ọlọ́run bá òun ló ní àtẹ sánmà àti ilẹ̀ ìdarí rẹ̀ ìdarí sánmà ìdarí ilẹ̀ ńlẹ̀ ètò gbogbo nǹkan tí ó ń ṣẹ̀mí níbẹ̀ òṣìṣẹ́ kan tí bá ń darí rẹ̀ agbára bí ojú tí ó rọ̀ láti sánmà agbára bí orúkọ tí ó rù láti lẹ́lẹ̀ ni wọ́n ní èmi ọlọ́run bá èmi ọ̀rọ̀ ní mo tún alágbára tó náà yẹn ni pé yóò ọlọ́run fi ohun tó bá wù wọ iná yẹn ni pé tí bá ń bẹ nínú ìtọ́lọ́run bá ti kádàrà tí lágbájá yìí ọmọ náà ni ọlọ́pọ̀ mọ́ṣù ọlọ́mọ náà ń bẹ̀rẹ̀ hadita lẹ́yìn tó lọ́wọ́ àìsọ́nà ike ìjọ sí ọlọ́run ọba tó ti dá gbogbo ọmọ àlẹ́lẹ̀ ádámù kíyàn yàn lórí ádámù tí wọ́n ní àwọn ní ádámù zárọ̀ àtijọ́ ìwọ́ bímọ pípé eléyìí ọmọ náà ni eléyìí ọmọ àjọ náà tùwàtánà ní ìsọ̀rọ̀ rẹ̀ fún àwọn sọ̀rọ̀ àyọ̀ kan àwọn sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ pé fàbí mẹ́lẹ̀ àmẹ́ tí wọ́n á lè tó wọn ṣẹ́ta ìṣẹ̀lẹ̀ látọ́mọ̀ ti mọ̀ pé ilé yẹn wọ náà ó ti mọ̀ pé ilé wà ní jẹ́mínà láti gbà yẹn kódà ìgbà tó tún wà nínú oyún náà tó bá tún rán màláìkà sí i nínú tí ó tún ní kó tó kọ kalẹ̀ ìjíìn tí ó tún kọ kalẹ̀ òun náà ni pé ṣèkíyún am sa'id ẹni yìí tó mọ olórí ire ni ẹni pé sálẹ̀ jẹ́mínà ni ọmọ àlìjẹ́mínà ni ṣèkíyì tó lórí ibú ni màánà tó mọ náà ni ó ti kọ kalẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ̀mí ti wà nínú oyún àwọn sọ̀rọ̀ wa ní kí wá tó ní ìtumọ̀ iṣẹ́ tààrin ìṣe kí ni ìtumọ̀ ọ̀run kí ni ìtumọ̀ àwẹ̀ kí ni ìtumọ̀ zakat bàbá pé ẹni tó kú wọn náà ọlọ́run ti mọ̀ ẹni tó wà jẹ́ náà ọlọ́run ti mọ̀ alẹ́ wa ní bẹ́ẹ̀ ni alẹ́ wa ní kullu muyassarin kullu muyassarin lè máa kó lè kọ̀dà alẹ́ bí mi tọ́lọ̀ bá tó ní ẹ̀dọ́ kálukú náà ni ó rọrùn fún láti máa ṣe tó bá yẹ sọ pé ọlọ́run bá ti mọ̀ ọ́n kí ẹni tí ọwọ́ náà rèé tó wà lè jẹ́ náà rí bẹ́ẹ̀ ni àmọ́ ìyẹn ò túmọ̀ sí pé kẹ́nìkan wá ní iná ní iná lọ́rùn kan mọ́ ni bóòlù ti mọ̀ pé lọ́rùn kan náà mọ́ tó o ti ṣe ọmọ àìjẹ́ náà ní ìsìnkọ́ lọ́run tí ọkùnrin bẹ́ẹ̀ ni tó bó ti kọ́ òun náà ọlọ́run mọ́ ṣe òun tó wá ní mọ́ ṣe òun bákan náà ní tí ó mú ìwà ìdáná rẹ̀ o mọ́ ṣe òun ó kọ́ sínú síra bákan náà ó tún rán àwọn òjíṣẹ́ wá bákan náà àwọn tó tún wá ọlọ́run tó wá tó wá rán wọn nígbà nígbà nígbà nígbà bákan tó wá tó fún wa nílà káyì tí o fi mọ̀ pé dáadáa rèé tó mọ̀ pé àìdáa rèé. tó túbọ̀ tí pé wọ́n á máa ní à èmi tí ń wúwa ọbú ní ìsinyìí tí ń fírun ń tẹ́bọ́ kó wọ́n á máa ní kó ti kọ́ náà ní ìṣe wọ́n sọ fún ojú fẹ́ di kíni ọbẹ̀ ti gàbàríyà nù ọbẹ̀ ti gàbàríyà torí kí ọlọ́wọ́ bá wà lọ́ òye lè wà jẹ́nà ọlọ́wọ́ bá ń alẹ́ ní gbogbo yẹn sí wà tó ó túmọ̀ sí pé ẹni tí ó ń ṣiṣẹ́ ìfẹ́ àlejò náà ń tí ọ̀rọ̀ yẹn wúlò fún òun pé tí wọ́n ń ṣiṣẹ́ tí ń tẹ̀lé àti ọlọ́run ọba kó mọ̀ máa ń ríra rẹ̀ pé òun lòun ń ṣe ó pẹ̀lú nípa àwọn mọ̀mọ́ délé mọ̀ ẹni tí ọlọ́run tẹ̀sí ti kò ń lẹ́yìn. bákan náà tó tí wọn bá tó wá rí ẹnìkan tí ń ṣiṣẹ́ ìwà iná tó kí ọmọ wò pé ah mo mọ̀ dúpẹ́ fọlọ́wọ́ bá o tí ò ní kí ni ọmọ òwúrú ìwà báyìí jẹ́ lẹ́yìn náà mọ́tò wá rí ẹni yẹn kó o rò pé pípé ìdí aburú tí ó kù sí náà nù nítorí ọmọ òwúrú pé àtìmọ́ ah, ìtọ́lọ́ wọn bá kọ́ fún o ní ọmọ náà ló wà jẹ́ lẹ́yìn ìgbà tí òkú sì kú bẹ́ẹ̀ náà ni ìwọ tó ń ṣe dáadáa náà díkẹ́rù ọmọ bà ọ́ bí òkú àfúnmọ́ ìtàn àwọn òṣèlú ìṣẹ̀lẹ̀ fọlọ́mọ́sà ìbákulé dáadáa ìtumọ̀ pé ọlọ́run bá ti mọ wallahu yaghfiru liman yasha'u wa yu'adhibu man yasha'u yẹn ni pé ẹni tó bá wá foríjì lọ́dọ̀ ọlọ́run wa ọlọ́run bó foríjì ẹni tí wọ́n wá náwó rí ìyà lọ́dọ̀ ọlọ́run tó ń kú rí ìyà bá wù ó sì máa ń ṣe àforíjì pẹ̀lú tí ó bá wù ú wọ́n lọ́wọ́ ẹ̀rẹ́ àkúrú lè ṣe é pọ̀dé rẹ̀ tí wọ́n bá ní gbogbo nǹkan kò sí ti pa mi ọ̀ká láti ṣe gbogbo tí wọ́n dá títí bá fẹ́ ṣe kò náà bí a yọ ọ̀rọ̀ kúrò. والذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين سماعون لقوم آخرين لم يأتوا يحرفون الكلم من بعد ما مواضعه يقولون إن أوتيتم هذا يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوا فاحذروه ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. نعم آية afẹ́kà yìí nínú àwọn àyà tí ọlọ́run ọba tó fi ń ṣàlàyé àwọn ìṣòro tí àmẹ́ríkà ọgbọ́n ẹ̀dọ̀sọ́nà tó bá pàdé níbi ìpè àwọn èèyàn sí Islam ìpè wọn láti wá ṣètò ọlọ́run ọba àwọn ìṣesí táwọn èèyàn ń ṣe pẹ̀lú rẹ̀. kí wọ́n bára rẹ̀ ló jẹ́ tó eléyìí jẹ́ pé inú àwọn nǹkan tí ẹni tó bá fẹ́ ṣe dáhàwà tó gbọdọ̀ mà náà lélẹ́yìn ìgbà tó bá ń ṣe dáhàwà tí àwọn ọ̀rọ̀ yìí ò bá yé ọkàn ọ̀hánra rẹ̀ lé mà ní ọmọ ọ̀hánra rẹ̀ lé mà ọmọ bá ní yá ayọ̀ ọ̀rọ̀ sóòlù ìwọ̀n òjíṣẹ́ لا يحزنك الذين يسارعون في الكفر mọ́jú kó bọ̀ ọ́nú jẹ́ o báwọn èèyàn ṣe máa ń sáré sí ìkọ̀tọ́ lọ́rùn ṣètò orí lónìí wọn náà wá pẹ̀lú rẹ lọ́jọ́ tó ti padà síbi ìdílé agbára wọn padà kó tán jẹ́ o kó jẹ́ o a ti gbàgbọ́ kí a di mùsùlùmí. bí afuwa èèyàn wípé àwọn ni wọ́n fi ń sọ wọ̀lẹ́m tó mínú kolúbòhùn àmọ́ kan wọn ò sí ìgbàgbọ́ ẹ̀kọ́ lọ́sọ́ tó kọ́ lọ́fẹ̀lá àrọ́bù amẹ́nà kul lẹ́m tó mínú ولكن كل كل ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم àwọn tó wọn láwọn ti gbà àti di mùsùlùmí àti di kíní kan àti sọ á ìsìláàmù ti wá ń wọ̀ mí lábá yìí o kódà àkídà mi ti wá ní agbára o nìkan olúwa ní ẹnu ni wọ́n fi ń sọ ń bẹ lára àwọn èèyàn tí wọ́n wá bá wọn lẹ́yìn sọ̀rọ̀ wọn àwọn sẹ́yìn. wọ́n ní nàlẹ́rì náà ha dùn àbáwọn tí wọ́n jẹ́ àwọn jíù lẹ́nu pé àwọn kristian ọ̀rọ̀ àwọn mọ̀nẹ́bì kí n ta lákòókò àwọn jíù lẹ́lẹ́kejì sàmàìwúna lè kẹ́lù àwọn tó ṣe pé irọ́ ni wọ́n máa ń tẹ́tí gbọ́ sàmàìwúna lè kọ́wọ́mìn àkàrí wọ́n máa tún lè ń gbọ́ ọ̀rọ̀ àwọn míì lámúyà túùk àwọn tí wọ́n wá bá ọ tó ọ̀rọ̀ tí òun ní wá bá ọ ó ti wọ́n lọ lè gbọ́ òun ní wá bèrè lọ́wọ́ rẹ ó ti tẹ́kítà ní wọ́n bẹ́ẹ̀ náà wọ́n ti láwọn gbà pé àá àti àti gba ìsìláàmù àmọ́ tó ń gbóni lọ síbò míì yóò ṣẹ̀rì fún lẹ́nu min ba'di mawadihi àwọn Yahudi nìyẹn tó bá gbọ́ ọ̀rọ̀ fẹ́ni tí wọ́n ti yí síbò míì ọ̀tọ̀ ni tí ànábì ó sọ ọ̀tọ̀ ni táwọn ọmọ lọ́dẹ bá yí ọ̀rọ̀ rẹ̀ sí yaqulun ìgbọ́n wọn sọ ní pé in utitum hadha fakhudhuhu ìmọ̀mù ní kẹfìrì àlẹ́ rahmatullah wọ́n ní pé àyà yìí ó ní ìdí tó fà á yẹn ni pé àwọn kan wọ́n ṣe aburú àwọn abéèrè ìdájọ́ pé àwọn tí wọ́n ta aburú yẹn pé aburú ìdìnnà kíbo láti ṣe fún wọn àwọn Yahud àwọn nìkan rẹ̀ ṣẹlẹ̀ sí ṣàpá àwọn Yahud sì ní àwọn ọmọ ní ìmọ̀ àmọ́ jàǹbá yìí náà rèé jàǹbá yìí ni lọ́nà àfa fi wọ́n sọ pé àfa tẹ bá rí tó ṣe pé ọmọ kéwú àmọ́ àbòsí jàǹbá ń bẹ lọ́wọ́ rẹ̀ àbí kò ń lo kéwú tó kéwú wọ́n ní sí ìṣàbà òun nílẹ̀ Yahud ọjọ́ yahudi ni àwọn yahudi ni àwọn aláṣáájú rẹ̀ àwọn ló fara jọ tó wọ́n ní pé ńgbà tí wọ́n wá bá Ànábì sallallahu alaihi wasallam tó wọ́n sọ pé ń táà ṣe oníkẹ́jà lọ lè di Ànábì náà kí ni ìdájọ́ rẹ̀ wọ́n ti wá bá ní ìdájọ́ òun ni kẹ́ fún ní èédú ẹkùn ẹkùn ọ̀dà dúdú sí i la bákan náà kẹwàá nà lẹ́gba ẹni tó ti jẹ́ pé ẹni tó ti níyàwó ni ó ní ẹgbọ́n ẹgbà àwọn tó bá jọ pé rọ́júmù ni ni wọ́n pa títọ́ nílẹ̀ ló kó pa ẹ̀mọ́dà lóhun ó ní túmọ̀ rẹ̀ ni pé tí ó sọ pé in òtí tùm hẹ́rẹ́ fàkóso tó bá ti sọ̀rọ̀ yìí tó bá tẹnu yín mu ẹgbà lọ́wọ́ rẹ̀ wọ́n ń lọ́n tó tú òwò tí o bá ti di pé ẹ gbàǹtí ń tọ̀ ọ̀hún fa àgárò ẹ̀yà sọ̀rọ̀ fún wọ́n ń lọ́n tó tọ́ òhún fa àgárò ẹ̀ sọ̀rọ̀ fún ẹ̀ jìnà sí i ọlọ́wọ́ ni wọ́n ń yí lédè ńlá òfin kùnátà ẹni tí ọlọ́run bá fẹ́ fi kínà rẹ̀ nílé ayé fàlàǹtẹ̀m nípìnlẹ̀ wúmínà wá iṣẹ́ àná wà nẹ́bí òun lè lágbára kọ́mọ́ fi kínà bàá. ẹn bá ní yóò jìyà náà ni wọ́n tọ́lọ́ ní pé wọ́n gbà tó ti wà nínú mọ́tò fún ẹ ní ọ̀yọ́ orí jáde kọ́lá bówé láwà ní yóò tú láwà ní òun tó yóò ní pé ìkóhun náà ni kó tọ́lọ́ ní ọgbà òun náà ni tó ولن تملك له من الله من الله شيئا قل أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم àwọn tẹ bá tí wọ́n ti ń wúlú wà báyìí ọlọ́wọ́n ọ̀fẹ́ kí ẹ̀mí wọn mọ́ náà ni níbi ìṣemùnádìkì níbi ìkọ́tọ̀ ọlọ́run ọba lẹ́hùn fi dúnìyà fíjì olùwà nílé ayé yìí ẹ̀sìn ni wọ́n padà ṣe ìgbà tó wá ti pé ìmọ̀ tiẹ̀ òun náà nìkan mọ̀ lù fẹ́ nú ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn fẹ́ nú ni ẹ̀sìn rẹ̀ ni wọ́n padà sí ilé ayé wọ́n láwọn fi àkẹ́rọ̀ ti ẹ̀dá bún àwìn tí tó wá tó wá di níjọ́ gbé náà fi yámà ìyà tó le náà ni yóò jẹ sí wọn. tó ká dúró níbí yìí ìlú ṣe kókó níbi ọ̀rọ̀ tí a ń bára wá ń sọ òun ní pé àti à ń gbìyànjú láti ṣètò ọlọ́run ọba ká má fara ju àwọn yahoo bákan náà ká má fara ju ọmọ náà fi kì í tó jẹ pé tí ọba ti lè lé wa nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti bá ìfẹ́ ẹnu wa mú òun láṣẹ ìtúbà ti bá ìfẹ́ ẹnu wa mú àtàkùn kódà tó fi ẹ̀rí hàn wá tó sì ní ẹ̀rí bá wọn. kí ni ẹ̀rù bẹ́ẹ̀ nǹkan tí ń dààmú wa alábẹ́sẹ̀ tí ọlọ́run àmọ́ ìdíwọ́lẹ̀ yẹn yẹn yẹn kò ní sí ẹtù mọ̀ nípa tó ń lọ kìjẹ́ ẹnu náà tó ní ọ̀rọ̀ ẹ̀sìn tó ní ọmọ tó lè mú yàn sọ fún yàn pé ẹ̀rí rèé o lórí ìgbà tó ń ṣe ìjọ tako tó wí àbí ẹ̀rí kò sọ̀pọ̀ tó ìgbà tó ń ṣe yìí kí o sì máa kí o kí o mọ kú o bẹ ojú ń dààmú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn àtàwọn ní bíbí à ọjọ́ bíbí àtà ilé jí ìfẹ́ ní ilé ẹ̀ tí ẹni tó bá fẹ́ tẹ̀sí ọlọ́run ó gbọdọ̀ jìnnà sí ìfẹ́ ẹnu tó àbẹ̀lọ́wọ̀n bá ẹ̀jọ̀ ọjọ́ kó ló ṣe àlè ìfẹ́ lójú ìfẹ́ wa kó láyé kó o sílẹ̀ سبحانك اللهم وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank you. فلما أتوقع الله أقول ولكن الله يقول أن لا يكون فرعون وشواكب الله ولا أتكلم المشركين فلك يقول أنهم لكم منها ونبوا على من نوركم منها lójú ló wá lójú yẹn abẹ́jẹ́ pé sọ púpọ̀ lọ́wọ́ ẹ̀dí ti mọ́ta alẹ́bìnrin yìí ó wù tó bẹ̀rẹ̀ jẹ́ pé ara kú ṣe pé ìjẹkújẹ ọ̀nà haramu níbi ń jẹ ló fi di pé ara rẹ̀ ó fi ń dè lọ́wọ́ anábì iná ní òjò òun ní pẹ̀lú kẹkẹrẹ nìyẹn ti ti pé ń ṣe àwọn láti fi àwọn rẹ̀ ọwọ́ àti pé ń dán kí ń tóbi yóò lẹ́kọ̀ọ́ sínú náà rẹ̀ ẹ̀yọ́ bí anábì ti sọ ìtọ́wọ́ bá kú ṣàkóso wọn nínú ọ̀pá ọ̀gbìn ọ̀pàdé ní ẹ̀ bí ìlànà ìpín fún òun náà ọ̀rọ̀ tó fún òun náà ní ọ̀ka tó ń jápẹ́ àti tó ọ̀ka tó ń jápẹ́ ìrẹ̀lẹ̀ wà lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ tó ń gbẹ̀dọ̀ láti ọ̀ka láwọn tí ẹ̀ ní òun àbúrò òun tó àti tó yẹ jìnnà tí kò sí ní microphone tó pé òun lọ́wọ́ á jápẹ́ ìfẹ́ tó mọ̀ pé ohun tó ń dáfi àwọn èèyàn ọ̀gbọ́ ni ò ní ti yẹn ní ọ̀rùn yẹn ní ọ̀rùn. sọ tó wá ṣe pé kò kéwù ní jákèrè láyìlá àbí ní ẹgbẹ́ ọ̀ṣùgbà kò kéwù jákèrè ara pẹ̀lú akẹ́yìn òun gan-an ìrọ̀lẹ́ òun ṣe kátó wá ní pẹ̀lú sí ọ̀sẹ̀ pàtàkì ó tó wá ní kó wá máa máa wọ́n tó akó gbọ́dọ̀ gbé wọ́n lè sọ pé tó ta ẹsẹ̀ tó yẹ ìrọ̀lẹ́ òṣù mẹ́ta ọlọ́run. wanda wani asalamu alaikum da wakati to yan zarto ya nuna yawa ya rasa wala to tsoron kuma yau da gaba ne kuma mutane yau da gobe ya mutu na yi ne mun ke wani akwai akwai ne da ya yi tsoro to wani na wabe lokacin da wani gobe ya wani nan da wala to kwamfanin da wasu a mutu ne tsoro to ya tsara ṣé ló ń sọ pé ọṣẹ ọ̀tọ́ra fún òun náà nìkan tí ẹ̀rọ ń ṣe ẹ̀rọ dáadáa alimawul masruk omi tí ẹ̀rọ lè yí gbé kúrò àbọ̀ mi ẹ bá pure ẹjẹ́ pure water omi tí ọ̀dà mi tó ní ọ̀nà tó gbà wá tó ẹsẹ̀ bá ti mọ̀ pé kò ní gbà kó bómi wọn láti fi ṣàlọ́lá mọ́tìdì omi rẹ̀ mọ́tìdì omi rẹ̀ àti kò sọ já ibẹ̀ bu mi ní oṣù tó ń bu ètò wá ti pé olóhùn ọgbà mọ́ ti bẹ́ẹ̀ tó wọn rí ibi òmìnira tó wáyé àyíbẹ́dẹ́ kírun ìfẹ́ ọgbẹ́dẹ́ kírun ọgbẹ́dẹ́ kírun ni wọ́n á di omi olómi gbé tó kò dá ìfẹ́ ọmọ bu olú àwọn omi báyìí àmì tí ẹ̀sìn ọ̀fẹ́ rà kó làbọ̀ bá mi náà kò ní sọ kankan tó ìyẹn lè bu kó làbọ̀ tó máa jẹ́ dáadáa fún ẹni tó fọ́n ìyẹn kalẹ̀ yìí àmọ́ kí ọ ẹ sọ̀rọ̀ pé òun ìpè lọ́nà kẹ́ni kí wọ́n ti bímí ní ọkọ̀ ayé ládá ní ọmọ jẹ́ fún ọ olóhùn ò gba ládá lọ́mọ lọ lè gbomi rẹ̀ fún ọmọ rẹ̀. Ìyọ̀kùn ọ̀dọ́kùnrin wá rí tó mu wà tó wá ní bá àwọn tó ń sọ ọjọ́ mi tó ń fi bá sọ̀rọ̀ tó sọ nínú àwẹ̀ ṣe ní bá àwọn àti ọ̀tún mi tó wá kọ́ tó bá fi bá sọ̀rọ̀ àwọn ọmọ aláàbọ̀rọ̀ kò bá fẹ́ ojú fẹ́fẹ́ tó ń lọ bá fi bá òjò ń sọ̀rọ̀ pé pé àwọn òṣìṣẹ́ tó tó ti ń lọ láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ilé láti gbé òun ìlú àwẹ̀ ìgbàgbà. ẹgbẹ́ ń gbà rẹ̀ àbí òǹgbà rẹ̀ náà ni kí òun bá wọn lórí ní sọ̀rọ̀ torí wọn sí ìlú fún ọ. ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọ ń sọ̀rọ̀ ara rẹ̀ wọ́n mú àyíká wọn ní kankan rí jáde ní ojú ara rẹ̀. tó bá a pé màá ní ìbá ní nínú àwẹ̀ ẹnìyẹn kò ní àwẹ̀ o. àwọn èèyàn já pàṣẹ màá ní ìlú wa jáde. tòun ló wàá dáwọ̀ ẹ̀ padà lẹ́yìn ìlú lẹ́yìn ramadan tọ̀ ẹ̀yìn rẹ̀ ń ṣe lọ́rùn tí mo ti ń jẹ́ àwẹ̀ òun ní kí mo jìnnà sí ibi tó bá lè jẹ́ mo ti rọ̀ nítorí lè bàwẹ̀ yẹn jẹ́ lẹ́yìn rẹ̀ jìnnà sí i tó àwọn tó wá ti pé nàbí ìbáni tó kọ́kọ́ rí pé ojú ara àwọn kan wọ ìdíje tí bóyá kí ni ẹ̀ wá gbogbo ìdíje tó pọ̀ tó lọ́kàn tó lọ́kàn wọ̀ àbí gbàtọ́rọ̀ lè tọ̀ lórí ọkọ̀ àti ẹ̀fẹ́ jáde lẹ́yìn ìgbà tí òun tọ̀ tán tó àwọn ẹ̀rọ bá jẹ́ àmọ́ eré rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ àbúrú eré rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ àbúrú tó wà nípa rẹ̀ bá jẹ́ pé mú tó mú bẹ̀rẹ̀ sọ̀rọ̀ jìnnà sírù kankan ní ọ̀rọ̀ bọ́ọ̀lù kí ló bá yẹn sọ̀rọ̀ àgbà tó ṣe rí rẹ̀ tó lọ́la lẹ́nu sọ pé wọ́n ń lá آه، يتبنى لنا قول الزور ولا عمل به عمل به من إساءة إساءة هذا من يعيشه فالله بس في يعني اللي كان جنة في الله كمان والله أعلم قال الله من قدر إليه لو لفيه إجمال من قبل tó àtàwọn àgbẹ̀yìn àwọn àfẹ́rẹ́ lọ sí ọ̀sítì tó bẹ̀rẹ̀ di ọ̀kànnì ìpẹ́ tó wọ̀ náà wá ìgbà kẹ́yà ti dá wọn àwọn mẹ́lẹ̀ ọdún kan lọ sí ẹ̀kọ́ tẹ̀mí ẹgbẹ́ àyọ̀ àti àwọn ọ̀bẹ̀ wọlé wò tó wà wò yọ àwọn ọ̀nàwò tẹ̀yìn náà dáa. Nà tó bá jẹ́ pé tẹ́ǹtì wọn tí obìnrin yẹn lọ́wọ́ ni ó lè fi ojú kalẹ̀ nínú wọ́ọ̀dù yẹn tó o lè kó tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́gà tí wọ́n wọlé tí wọ́n máa tẹ́lẹ̀ sí ẹlẹ́hà lọ́wọ́ nínú ilé tó o ní láì láti tọ̀tọ̀ ń báyìí. àmọ́ kì í ṣe pé kó wá já níjà ibi ẹ̀kọ́ ṣe ní kọ́ ọ̀rẹ́ báyàwó rẹ̀ pé kó kó bo ojú rẹ̀ ibi ẹ̀kọ́ ṣe ní wọ́n ń bọ̀ wá ní. Nínú àtàwọn àti ọ̀rọ̀ ìwọ́n tó mú ìlú ọjà àti ìfẹ́wó àti ìfẹ́wó tí kì í gbọ́rọ̀ ní àti ìfẹ́wó àti ìfẹ́wó. Inú ìgbéraga o, irú ìfẹ́ inú wo ìwà ẹ̀gbẹ́ òun ní í ṣe. Sọ irú ìbéèrè wáyé èmi ò ní lọ ọlọ́run ìjà lẹ́tì mo ti béèrè òun náà. Mọ̀lẹ́bí àwọn tó ní ìgbéraga, àwọn tó ní ìgbéraga, òkùnkọ́ wà sọpé ìdájọ́ tó máa gbé ni ìyàwó ìyàwó obìnrin tó bá ní ìgbéraga wọ ọkọ ọmọ bá a sọ̀rọ̀ ọmọ wa kọ ní ìwà ìrẹ̀lẹ̀ ọmọ ọkọ pé bí wọ́n ṣe máa lójú sí mi bí wọ́n ṣe máa ní ìwà ìrẹ̀lẹ̀ rí tó bá kan náà ìyàwó tó ní ìfẹ́ ẹnu ọwọ́ wa sọ aburú tó ń bẹ níbi ìfẹ́ ẹnu fún un tó a pé òbá rí wà títí fún mú lọ sọ́dọ̀ àwọn tó ti wá àti ìgbẹ̀rún fún un àti wá àti ìgbéraga àti oríkẹta àti àìgbọ́rọ̀ tí ọkọ lẹ́nu ìwọ̀n àwọn fọ́ọ̀rọ̀ àwọn tó ti wá àti ìfún ìrẹ́wọ̀n ìrọ̀lẹ́ wọn tó ìbéèrè oṣù náà ni mo mo sọ̀rọ̀ والذين تخافون نشوزهن فاعذوهن àwọn obìnrin tó máa ń wo àkàlàkọ̀là tí ọ̀gá tọkọ tí wàá ní ẹ̀ṣọ́ wà sí fún wọn sí ìgbà àkọ́kọ́ mi òun ni ó ń tọ̀ ìgbẹ́lẹ́ iná ẹ̀sìn wọn bẹ ọlọ́wọ́n bá fún ìyàwó yẹn kí n ṣe ojú òdùnmọ́ yẹn kí n kọ́lọ̀ nǹkan sábà mi ṣàkóso rẹ̀ ìgbẹ́lẹ́ iná ẹ̀ ọba mi pẹ̀lú sùúrù sùúrù kọ́lọ̀ nǹkan sábà mi sọ̀rọ̀ ìṣòro ṣáà nípa ìyàwó mi wanda ba a kawo da ní omi inú tí wọ́n ń lò ní gbogbo ní wọn ní sàlùwàlá ẹ fún ẹgbẹ́ ní káwọn fún àwọn ọ̀rọ̀ ní ìmọ̀lù tó dáa fẹ́rẹ̀ àwùjọ wa tó bàjẹ́ yìí àwa náà àti ẹ̀mí wa náà ti wá bàjẹ́ síra wa. tó ìyẹn wọlé lọ sàlùwàlá yìí kí ló wá jẹ kó o ti kankan kò mú kankan bóyá omi tó ń tó bá kan bá kan ní wọn lò ẹni mẹ́kọ̀ọ́ ṣe pé oyin lásán jẹ pé ẹ ń lò pé ó ní rídìn tí lọ lóṣù abẹ́yìn gan lè wo pé wọ́n yá ṣe kẹ́lẹ́ fẹ́ sàlọ́ abóyá àti mọ́ jòkó àti dúró sàlọ́ láti wà ní èsìsì kan òun ó rọrùn láti lè ṣe fún ẹkún láwọn ẹtú lù yẹn tó ti yẹ. bá ń dé pé sàlọ́ láyé tó bá ń dé sàlọ́ láti wọ́n sàlọ́ lá ó ti bọ́ wájú gbọ́n gbogbo àníwẹ̀ sàlọ́ lá ìyẹn ìyẹn bí àwọn pé ojú wọn ní ọdún sábà láti jáde wá báyìí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت